àwọn agbébọn tún jí ọmọ ọ̀fà bẹ́rin míì gbé lọ àfi bí ewúrẹ́ tí wọ́n ní kì í ṣíwọ́ tó bá tẹnubọ ẹyọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn agbébọn agbègbè ìpínlẹ̀ niger rí lásìkò yìí o wọ́n láwọn afurasí ọ̀daràn náà tún jí èèyàn mẹ́rin tó jẹ́ ọmọ bíbí ìlú ọ̀fà nípínlẹ̀ kwara lọ lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ jí abilékọ fọláṣadé àtàwọn ọmọ rẹ̀ obìnrin méjì gbé lọ nínú oṣù kẹta ọdún 2023 yìí nílùú bẹ́jì níjọba ìbílẹ̀ boso nípínlẹ̀ niger tí wọn ò sì tí ì gbọ́ mokò wọn lọ́jọ́ kẹfà oṣù kẹjọ tó kọjá yìí ni àwọn agbébọn tún jí ọmọ ìlú ọ̀fà mẹ́rin mìíràn sàádàtù alfa aisha halimat àti hasanatu mukaila gbé lọ nílé wọn tó wà lágbègbè gúlúbi bókà tí kò jìnnà púpọ̀ sí kòtàngórá nípínlẹ̀ niger yìí tí wọn kò sì tí ì pe mọ̀lẹ́bí débi pé wọ́n á béèrè fún owó ìtúsílẹ̀ ẹgbẹ́ ìdàgbàsókè ọmọ bíbí ìlú ọ̀fà ti bu ẹnu àtẹ́ ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì rọ ìjọba ìpínlẹ̀ Niger kí wọ́n tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá láti gba àwọn ọmọ wọn tó wà lákàtà àwọn agbébọn náà sílẹ̀ kí wọ́n sì padà wá sílé kíákíá láyọ̀ àti àlàáfíà alága ẹgbẹ́ náà alhaji muhyiddin ọláníyà sí sàlàkọ́ sọ fún àwọn oníròyìn lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹfà oṣù kẹsàn-án yìí pé inú ìbànújẹ́ ni gbogbo ọmọ ẹgbẹ́ ìdàgbàsókè ìlú ọ̀fà wà báyìí lórí bí àwọn agbébọn ṣe jí èèyàn àwọn mẹ́jọ gbé lọ láàrin oṣù mẹ́rin tí wọn ò sì tí ì rí wọn gbà sílẹ̀ di bí a ṣe ń sọ̀rọ̀ yìí Azeez Alakọ ní lọ́jọ́ keje oṣù kẹta ọdún yìí làwọn agbébọn ọ̀hún kọ́kọ́ ya bo agbègbè Béjì Bòsó nípínlẹ̀ Niger níṣẹ́ làwọn agbébọn náà da ìbọn bolẹ̀ ní kòṣẹ́kòṣẹ́ bí wọ́n ṣe dé agbègbè ọ̀hún èyí sì mú káwọn olùgbé àdúgbò náà sá kíjokíjo pẹ̀lú ìbẹ̀rù ni wọ́n bá gbọ́n abilékọ Fọláṣadé àtàwọn ọmọ rẹ̀ lápá tí wọ́n sì jí wọn gbé lọ bákan náà lọ́jọ́ kẹta oṣù kẹjọ yìí ni àwọn agbébọn yìí kan náà tún ya bo agbègbè gúlúbíbọ́kà nípínlẹ̀ niger tí wọ́n sì tún jí èèyàn mẹ́rin mìíràn gbé lọ ó tẹ̀síwájú pé bí àwọn ṣe ń jẹ ìkúrú kó tán làwọn agbébọn yìí tún gbọn ọwọ́ rẹ̀ sínú àwòtánganran àwọn èèyàn tí wọ́n jí gbé lóṣù mẹ́rin sẹ́yìn kò tí ì gba ìtúsílẹ̀ kí wọ́n tó tún jí àwọn mìíràn gbé lọ Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròye online television.